mi jẹ ọgbọ́nàgbọ́ olè. iná pẹpẹ. yálà yẹ akó gbogbo tó dáa tó dáa dání báyìí o tún bí wá pé ta la wa. tó o bá pé fifty million naira rí báyìí àwọn ò ní lọ. ẹjọ ẹjọ ẹjọ ẹwọ sẹẹri sẹẹri èmi mo ye wà yìí mi ò ń ṣe honorable èyí gẹ́gẹ́ ní original honorable. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ jẹjẹ o. tàbí tó tó tó tó tó fẹ́ pè yàn ni ẹ ìsúnmọ̀. mr man Mu. move. èmi mo ti máa ń pàdé ẹ. ó yá pẹ̀lú kọ̀ gbọ́. ẹ jẹjẹ ọmọ ènìyàn ẹ tún ti gbèsè yín dé. Ah! but mind you within four hours tó wọ́n ìwádìí bíbá yìí ìyàwó ẹ̀ máa lọ sí. mo ah, kì í dọ́nà fọmọ lọ́nà mo ti ṣínà mo ti kó àwọn bọ́ọ̀sì mo ti ní káwọn bọ́ọ̀sì mi kú lójú ọ̀nà ẹ̀rọ sáà kẹ́yìn orí mi wọlé. Eh, eh. báàgì mi rèé ah, báàgì mi rèé bá náwó nàìjíríà yìí máa dáná bá náwó nàìjíríà yìí àtiwọ́ àtọ̀dá rẹ̀ ẹ̀ mo bá bá sọ bọ́pọ̀ lọ pé sọmọ nípa. ẹ fẹ́ẹ́ rújọ òun àwọn àjọgbẹ́ àpótápàrà ni mí o. tí ṣìgìdì bá fẹ́ tẹ́ yóò nìkan gbóòn lodò òun fẹ́ lọ wẹ̀ ojú ẹsìn rẹ̀ ṣú kò ní pẹ́ tí ó rọ̀. Ah! bàbá kí ló ń tẹ̀jẹ̀ kó lọ báyìí tẹ̀jẹ̀ kó lọ ẹ jẹ́ kí n fún wa kí n fún kí n fún wa yìí kí ló yẹ kó lọ ẹ́. ló ah! ti gba bẹ́ẹ̀rẹ̀ rẹ̀. Aba. Àkọ́bí Ronaldo. yín ẹ dábò ẹ fi ẹsẹ̀ nù olódùmarè ọba àdìgí àdìgẹ ọ̀gẹ̀gẹ̀ tó gbélé ayé ró ibẹ̀ yín àgbàlagbà ibà lájà tó ń tó gbóró ibà jọgẹ́dẹ̀ tó wọ́n àgbàgbà ẹ̀yin ìyá mi ọ̀sán mọ̀ǹgà apanimọ̀ agun olókìkí òru ìbá yín. ẹ fi ẹ̀dẹ́ kù ẹ fi ara ìkó bẹ́ẹ̀ gbanimọ̀ ìṣó ìṣó bẹ́ẹ̀ ìbálòpọ̀ kọ́sọ́ ibà. mo nínú igbó títí wọn fara kátá mo rìn lọ́nà ẹ̀wọ̀n tó tu ọ̀nà àgòyà ibi tí bá ń bẹ lójú ẹgbẹ̀ ìdá ẹnu náà wọ́n domi kò lè domi ẹnu náà wọ́n diyọ̀ kò lè diyọ̀ ọ̀rọ̀ tẹ́nu dì sínú dì síkùn afẹ́fẹ́ yìí ní bá lọ ibi tí bá ń bẹ lónìí afẹ́fẹ́ ni ẹ mọ bá rè gbẹ àgòyà kádébọ̀ ìsó báyìí ìsó nídìí ju ìsó ń bẹ̀ pẹ̀lẹ́.

àtijọ́ ọ̀gẹ̀dẹ̀ tó gbélé ẹran gbogbo tí jọba ẹ̀ nínú ọ̀pọ̀ ibẹ̀ ni ìyá mi òṣòròǹgà apanimọ̀ aago olókìkí òru ẹ̀yin lọ solo sálá ẹ̀yin lọ sálá solo ajẹ́bùjẹ̀dù èèyàn mọ́gùn fẹ̀ ìbá yín o kádébọ̀ lóní o asẹ́nikọ́ ọmọ ṣe o lónìí ńlọrọ̀ ní òdayọ̀ àjíkíní sáwọn ilé alára àyàkíní sáwọn ilé kẹjẹrò òsàmẹ̀yìn mọ̀gún òun ní sáwọn wọn nílé ọwárọ̀ òun àjíkíní sáwọn ilé alára ó pè yá òun kú òun fẹ́ ìgbà owó àyàkí ti sáwọn lókè ìjẹrò ó pé bàbá òun kú òun fẹ́ gba owó òsàmẹ́yìn náà kú ní sáwọn nílé ọwọ́ náà kú ó ní pé òun fẹ́ ṣègbéyàwó ọmọ òun òun fẹ́ gba owó ìjà ìwọ gbadébọ̀ kí ló fẹ́. ìgbà owó ni. ìgbà owó owó tó pọ̀ tí ò ló ń kà owó tó sì ọ̀wù ọbẹ̀ tó sì tún jáde padà nínú ẹ̀ fẹ́ o ẹ̀yin ìyá mi ò sọ̀rọ̀ ìjà ẹ fàṣẹ sí lónìí kẹjọ rí bẹ́ẹ̀ kẹjọ sẹ́bẹ̀ ẹ fàṣẹ sí lónìí ẹjọ rí bẹ́ẹ̀ kẹjọ sẹ́bẹ̀ ibi abánikẹ́ darí sí ni kẹ́ darí sí ibi abánikẹ́ yà sí ni kẹ́ yà sí jẹ́ kí ni gba ìrírí tí wọ́n fi fẹ́ yín lo yín kéke yín kéke kí ni gba fọ́rí tí wọ́n fi fìwò wo ìgbàgbà ìgbàgbà kí ni gba òrírí tí wọ́n fi wò yín jágbéjágbé kiri nínú oko ẹ̀yin ni gba ìrírí tí wọ́n fi fẹ́ yín lo yín kéke yín kéke ẹ̀yin ni gba fọ́rí tí wọ́n fi fìwò wo ìgbàgbà ìgbàgbà ẹ̀yin ni gba òrírí tí wọ́n fi wò jágbéjágbé kiri nínú oko ẹ̀yin lẹ dífá fún kòwé níjọ́ ti bẹ láàrin àwọn àjẹ́ èèwọ̀ òrìṣà ajẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ pákowó ìgbàdébọ̀ ó ayé lónìí ayé kan ò ní ọpa o owó owó ayé ni wọ́n mọ fi sáànù rẹ̀ látòdì lọ àṣírí ò tún túmọ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ kádébọ̀ o kádébọ̀ o àtàjíkí àtàyàkí àtòsàmẹ́yìn lògùn ti ń sa wọn léjì bọ̀rọ̀ mẹ́kùn wọn ni gbogbo tó bá ti fẹ́ ṣe ni kí wọ́n máa rówó fi ṣe látòrí lọ́kùnrin tó bá fi sọ̀rọ̀ tó fi ṣe. kówé o kówé o kówé ní túfọ̀ kú fọmọ aráyè látòrí lọ ayé ọmọ túfọ̀ sẹ́ẹ̀ rẹ fúnra wọn iṣẹ́ tó lẹ́tọ̀ọ́ sí èyí tó lẹ́tọ̀ọ́ sí gbogbo ẹ̀ pátápátá owó bẹ̀ lọ́mọ gbà kó o tún ṣiṣẹ́ mọ́ látòrí lọ owó ti di tiẹ̀ látòrí lọ lórí bẹ́ẹ̀ yóò sì ṣẹ bẹ́ẹ̀ kádébò ẹgbọ́ yóò fò ẹgbọ́ yóò sì dà ó dídẹrẹ o alùkò afẹ́fẹ́ lẹ́lẹ́ ti gbà wọ́n òde ọ̀gbun ẹ̀yin tó láyé ọyẹ ìgbẹ́bọ̀ yóò <laughs> kádébò àdúrà rẹ ti gbà àdúrà rẹ ti gbà ẹgbọ́ yìí ti fi ẹgbọ́ yìí ti da ó ti dájú ní ọ̀run gbadibọ <laughs> ọ̀rọ̀ rẹ ti dayọ̀ ọdààmú mọlá tòní lọ ebi o tún pa mọlá tòní lọ èmi mọ sọ bẹ́ẹ̀ fọ gbadibọ o wò ó lè mọ́ ró ó kù lè mọ́ ró gbọ́kìlọ̀ kọ̀ọ̀kan mo fẹ́ sọ fún ọ Gbádébọ̀ láti òní lọ dé báyìí mo lérò pé ká jáde ká lọ ṣe fàájì ká jẹ́ kó mọ̀ pé ó ti dé bàbá. èmi nìkan tó nǹkan tí mo mọ̀ jẹrẹ gbé fún mi bàbá. You guys, uti uti uti uti, ni zo, stiamo buoni, bene. Oh ni a ṣe máa ṣiṣẹ́ complete mọ́ tí ọ̀gá máa wá tó máa fún ọ ní àṣẹlẹ̀ kill. month kí kí ló mi mi go understand Oh, o ṣe o èmi gan ò understand gbogbo nonsense tó ṣẹlẹ̀ yìí o báwo ni wọ́n ṣe máa ṣiṣẹ́ odidi fún yàn kọ́ máa máa fún yàn ní owó àbàbọ̀ kí ló dé ẹ láì ṣe pé kò sówó lọ́wọ́ ọ̀gá kọ́ bẹ̀rù ọlọ́run má máa rò lọ́kàn ara yín pé báyà nítorí nígbà tí mo ti close mọ́ tí mo jẹ́ pí rẹ̀ half tó tọ́ sí mi tó transfer sínú àkáǹtì mi tó transfer sínú àkáǹtì mi náà o. yọ ẹ lé ìwé ìtọ̀ ìwọ tó jẹ́ pé five and six ní ìwé ẹ̀ tí ọ̀gá. àbí tó jẹ́ pé tí ìkan ló tí ìkó bá fọ̀dà ìkan ló máa tẹ̀lé ní owó nínú ìtẹ́ǹtì náà. ikú kí n fà jẹ́ pé wọ́n náà hàn èròǹgbà gbóná sórí èròǹgbà ọkàn yín tẹ́ ń rò bó bá yá pé mò ń rìn kankan àbí owó tèmi gbé pẹ́lú ojú ti yín lọ áàfù tó fún yín ló fún mi o ẹ má lọ rò ó. bí nǹkan kan ní èmi tẹ̀wé yẹ kó yé yẹ kó yé ọ̀gá yìí pé bùkátà ti mi kẹ́mi. pẹ̀lẹ́ bàbá ní bùkátà. wọ́n ló ṣe máa fún yín láàfù tó fún yín. bẹ́ẹ̀ ló jọ bọ́ọ̀lù tí ẹ ṣe jẹ́ òun láàbù wo ẹ wò ẹ wò ẹ wò ẹ. ṣé eré so ọkàn tó gbàdúrà kí tálákà ò jẹ́ kí wọ́n dàbí àwọn àbí kí wọ́n náà lè fún wa. ẹ̀rọ ẹ̀rọ ìgbà wọ́n nu wọ́n máa dúró lọ. àdúgbò fún wọn tí wọ́n bá ṣètò tó mọ̀ ṣèdúrà bí kí kó lówó kí máa ní ọdún máa wá iṣẹ́ fúnra wọn obìnrin oníṣẹ́ tẹ̀lé náà àwọn ọmọ máa ń ṣàdúrà káwọn ní wọ́n ní mi ojú bẹ́ẹ̀ ní wọ́n dàdúrà tẹ́lẹ̀ mi máa dàn kọ́mí ṣe dáhùn ká lọ́ọ́ bá wọn kọ́lé kọ́lé. ọ̀ya fine ẹja lọ bá wọn. tó bá yẹ pé ìbẹ̀ fẹ́ bí èyí kalọ̀. ìgbà tó ti ní ní ìsìn owó táwọn ń gbà lọ́wọ́ náà ń gbà á bí àwa rò pé pé wò tẹ ojú ti wá lọ àjọ wa lọ ní ìsẹ̀jẹ̀ kalọ̀ kò sọ̀rọ̀ ẹ̀ báyìí kí ni kí ni. ó tọ́ ni bọ́dún bọ́dún báyìí. báwo ni ọ̀gá ẹ̀rọ àbò. bó o ní ọ̀rọ̀ owó ni mo lọ. olùkọ́ lówó. àbúrò ti sẹ́ǹdì ẹ̀ ẹ́ olówó ti sẹ́ǹdì lábẹ́ ìkan ní inú rárá ti ọ̀sàmù wèmí bá dé bọ́ èmi é fowó ṣeré o. ibọjà o ṣé two million sọmọdé owó ni dákun o mo fún five minutes sixteen bá ti rí tó tún ọ pé tó ti yí ọ ìfẹ́ wà láà o sọdá ọ̀padà ìyẹn lẹ ìwọ ṣe lẹkọọ wa yìí kọ lọ o. mo ń ṣàyẹ̀sí. kí ẹ ẹ sọ ń tẹ́fẹ́ jẹjẹjẹ jẹjẹjẹ kí ni. ìṣèlú ibi kúndùn sọ̀rọ̀ ó dẹ̀ dákẹ́. nípínlẹ̀ wọn fẹ́ sọ̀rọ̀. àárín kankan tó yà wá ló ń la. bí ọ̀dẹ̀ sọ̀rọ̀ ẹgbẹ́ mi lọ́jà tẹ́tẹ́tẹ́ kan ṣe rádaràda òṣì ẹ má bínú sáà ọlọ́run á tọ́jú yín sá. wọ́n tọ́jú àwọn mọ̀lẹ́bí tẹ̀yìn náà. ẹ ṣe ń tọ́jú wa nílé ìsinú wa náà dẹ́n dùn ọlọ́run ò ní fi yín sílẹ̀. ẹ ṣeun ẹ kú kíkí kí ni kí ni. ìgbà tí owó oṣù wọlé ni mo wá wo owó mo wá gbà half salary ni mo rí ìwọ̀n àbí mi rí dáadáa ni mo wá ní kí n bi ọmọ Yíbò pé bóyá àtọ̀dọ̀ mi nìkan lẹ ti ṣe mistake òun náà wá ní. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe rí mi nìyẹn ah. mo bẹ̀rù pé another thing tó ń ṣẹlẹ̀ èmi náà ní half salary hmm, èmi náà bẹ́ẹ̀ bíi ube eh? hmm. bi driver ube bi sofia sori nunu ube bi pa ugu wa kada wa biara wa papa wa ti ni pese na bishin pe ka wa bẹ. ọ̀dà ṣé n tẹ́ tó yẹ wá bá mi ni ojú yín fọ́ o ẹ̀yin òbí tí nàìjíríà sọ nísìnyí ẹ̀ ẹ̀ gbé ọ̀dọ́ ó ti dá nàìjíríà ni ṣé wàá rí bọ́dọ̀ ó ti wá dá nàìjíríà mi náà o ó ṣe wá dé mi náà lọ́dẹ̀ mi náà lè ìdí yín náà kọ́mọ dáhùn mọ̀lẹ́bí tẹ̀yìn náà lọ́dọ̀ ara yín. ẹ ẹ sọ́dí ṣé mo lè ask question. ó lè béèrè girls do something wọ́n sọ statement kan náà wọ́n ní ọ̀gá òru ṣé according to his name ṣé ọ̀gá kí ni ìtumọ̀ ọ̀gá òru. Mm. Mm, tọ́gà ń tọ́ àti sọ ni pé gbogbo àwọn náà rí i pé tí wọ́n tọ́ àti sọ ni pé bí nàìjíríà ṣe rí ń sin pé nǹkan ò fara orí lọ gbogbo nǹkan bàjẹ́ yẹn ló fà tó jẹ́ pé ọ̀dọ̀ owó yẹn fi tí a fi ń gẹ̀tì half salary. ó ṣe kó ọwọ́ ti ọjọ́ mi lójú náà ṣé bí àkà ah! ibi àjọ ń jáde ni wọ́n sá ibi owó wọlé. ẹ ọ̀gá kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí gbogbo wa ta wà nulẹ̀ tá à ń ṣiṣẹ́ nulẹ̀ àtàárọ̀ àtọ̀sán àtòru la fi ń ṣiṣẹ́ kò sẹ́ni tí ó máa ń tó máa ń sinmi nínú wa gbogbo wa là ń ṣiṣẹ́ ẹ kò wá yẹ kó jẹ́ pé a máa ma ṣiṣẹ́ odidi fún yín a máa ma gba owó àbàbọ̀ àṣebíṣe tiwa náà lẹ ṣe ń sọ̀rọ̀ two million sìn. ẹ mọ̀ pé èmi ni mò ń ṣàkóso pẹ̀lú mo sì ń wà yín dáadáa wọ́n yẹ kí tèmi mọ̀ pé mo sì ń wà yín dáadáa. mo ti gbọ́ ẹlẹ́mìí sábẹ́ ẹ̀ máa tó ń bá mi jẹ́ lọ́dá gbogbo ẹ sí ìgbà tí wọn náà gba èsì inú rẹ ń dùn ìwọ wà nílé ṣe gẹgẹgẹ ọjàjà oúnjẹ wọn àsìkò ẹ wá gbọ́ o tuntun ni mo tún gbédé nísìnyí o èyí tí mo wáyà oṣù méje lẹ́nu gba salary ìgbà tí nàìjíríà bá tó dáa ẹ tó mọ gbogbo lẹ́yìn ìgbìmọ̀ tó bá kéde má gbé gbàdú fún ọ ẹ wá gbọ́ ẹni tí sọ̀rọ̀ bá ti tẹ́ lọ́rùn òfìsẹ́ mi lẹ́ kọ́ ọmọ ẹ lọ. ìwọ iná àbí síbi oúnjẹ lọ́dọ̀ jẹ ọwọ́ látà náà ọwọ́ àtọ́ bẹ́ẹ̀ mi pé ọ̀gá owó ọ̀gá owó ọ̀gá owó kọ́ ọmọ ṣe owó ni tó tẹ̀ bá múra dáadáa kọ́ bọ́ ẹ̀ nípa ẹtí tí ẹ̀rọ bá ti wá dé lọ́rùn ẹ mọ̀ wá lọ. ìfẹ́ gbọ́ kankan mọ́ ọ̀ya ẹ̀ parẹ́. sábà yé o. ẹ tẹ̀léra yín ẹ tẹ̀léra yín. ráyé mú sábà yé ọ́sálà yìí rẹ́. ẹ̀yin wèrè ẹ̀yin bó ṣe rí. kí ni mo sàn àwọn ọmọ rẹ àwọn gáàsì náà mo fọ́ láwọn sára inú ọmọ dùn ẹ wá gbọ́ o tó bá ti já ìní fún yín kankan mọ́ kò sí kankan dáìrẹ́ fún òṣèlú mi nú yín ẹ̀ gbádùn múra gbélé ìbára. guys ẹ fọkàn gan o daniels mi ò lè expect ẹ látọ̀dọ̀ Ọlọ́run ẹ fọ́n àjùgàn kí ló ṣẹlẹ̀ mo gbéṣẹ́ wá iṣẹ́ ẹ wá kárí àtúnṣe tán mo tún wá expect kọ́ yín pé máa pè mí ẹ̀ pè mí guys ẹ fọ́kọ̀ po Ghanaians kò yẹ kó wá látọ̀gẹ̀ guys ẹ fọ́kọ̀ gan. accepted pé a jẹ̀bi but deal tó gbé wáyìí ó yẹ kó mọ̀ pé ibi tá a náwó sí yẹn ìbẹ̀rù pọ̀ bàbá ò ní bínú ni. dá padà bàbá bọ́lá ẹ̀ bẹ́ẹ̀ ibo lẹ náwó sí ṣé tèmi ò bá gbéṣẹ́ wá ẹ̀yin máa sọ pé máa náwó síbì kan náà sọ sókè náà ṣé tèmi ò bá gbéṣẹ́ wá ẹ̀yin máa sọ pé náwó síbì kan guys ẹ ti fọ́kọ̀. solo fact pé àbí fọkọ ìwọ náà mọ̀ pé tí o bá ń ṣe bí nǹkan tó ṣẹlẹ̀ ṣé àfọkọ sí ẹrí ayé. ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn náà. tí o bá ń sọ àwọn ọjọ́ tó dá wa dúró ṣé nǹkan yìí máa ṣẹlẹ̀ ni àbí tí wọ́n yẹ pé àwọn ọjọ́ yẹn wọ́n kàn lọ drop àwọn ọ̀tá wá sí i ṣé ọwọ́ ọwọ́ wa ló fẹ́ máa. ẹ̀ ẹ̀ máa mọ̀ pé ṣò carry out. ẹ̀ kákú ẹ̀ torí bá bẹ́ẹ̀ fún ẹ lówó àbí ọ̀gbẹ́ni gbàgbé yẹn ti kọjá yẹn ti kọjá náà gbogbo alákòóso yẹn tó rí kankan bẹ́ẹ̀ yẹn ti kọjá gbárù àṣẹ múṣẹ́ mi wà ká rẹ̀ sẹ́tù ara wa iṣẹ́ gidi ká fún ẹ ní ká di fún ẹ lọ́nà bẹ̀yẹn. Ah, ó rẹ ọlọ́run ojú mi gan o. ọ̀wọ́ má bínú tó bá ti ṣe ti ṣiṣẹ́ mi wà ní kíkà mọ̀. ẹ mọ̀ pé mi àlàdé fọ́mátì ni fọ́mátì ń tẹ̀lé mi ni iṣẹ́ mi mo tún mú wa bóyá ìṣe máa bá yẹn. iṣẹ́ ìṣèlú ẹ̀ iṣẹ́ káfíńsì eight ni wọ́n máa gbéṣẹ́ ìwọlé owó ẹ̀ eight mo dẹ̀ fẹ́ kẹ́ block wọn direct kẹ́ lè gbó ọwọ́ wọn. ẹ ò tí fún wa ní fún oríwo níbẹ̀ ṣáìdì gbogbo. ṣáìdì ibi káfí ibi ìsàlẹ̀ ibi ilé yẹn building yẹn. down the street. down the street. ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ní tó sùn. confam confam confam eight ni wọ́n máa gbówó ẹ̀ wọlé mi ò lè fẹ́ fọ́kọ̀ this time around guys mi ò fẹ́ fọ́kọ̀ rárá tójú bá yẹjú kóhun máa yẹ̀ wò mi ò fẹ́ fọkọ guys tẹ bá fọkọ táìmù ẹ máa rí pípọ̀ ojú mi o. wà á ní báyìí torí ẹ yìí. wa jẹ́ kí n sọ fún ẹ o èyí tájà fi ń bọ́ ọmọ ìṣeré ló fi ń ké jẹ òun kò ń sọ̀rọ̀ sí mi à ń bẹ̀ wí fà gbé à ń bẹ̀ ẹ́ pé kó bá bínú pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o wa ń threat tèmi is that a threat o wa yẹ n change your phone if not because o job, but tí mo like o lè máa mú iṣẹ́ gidi wá tí o bá ń ṣe yẹn máa change ẹ̀ fún ẹ̀ omi ló wá ń bá sọ̀rọ̀ owó òwò ẹ tó wà wájú ẹ̀ má jẹ́ kí n kí n ṣe but all the same ìtí mò ń wí náà ni màá yìí màá wí guys ẹ má fọkọ mi lè. ẹ má jẹ́ kó wáyé ṣá ìtí màmá repeat náà ni ẹ má jẹ́ kó wáyé. and ìwọ ìmọ̀wó afẹ́ ní sùúrù ká kò fẹ́ dálé mo sí gbogbo o bẹ̀rẹ̀. Um, don't wait, wait. Maso dira. Níbi tó yìnbó ti gbóògbó àtọ̀gbẹ́ tó lọ náà. Mi ọ̀gá ló tó lọ. Ọ̀gá tèmi. Hmm. Kẹ́sì ọ̀gá tèmi ni. Ìyẹn ní àyè tó ti kọjá. Òun náà, èyí tó òun náà. Èyí tí ọ̀gá tèmi ní. Èyí tí ọ̀gá mi wọ́n máa jáde wá ní ìsìnkú sọ fún sábà ti dé lẹ́tọ̀ lórí ẹ̀yànjú àbá òní. owó tí mọ́tò tó ládẹ̀ kan kí ni pọ́blẹ́mù ẹ̀. ṣé èmi ní kí n ṣílẹ̀ kí n bá mi. ọ̀gá. ẹ rọra mo dé kíchìn sí kò sóúnjẹ tá a máa kò sóúnjẹ tẹ máa ṣe. fún ara mi kọ́ ni mo yọ two cup of rice síbẹ̀ ni. Eh, ọ̀gá mo ti chẹ́ẹ̀kì ẹ̀ nǹkan tó wà ń bẹ̀ gan kò tó two cups. kò tó two yọ gbogbo wa yìí. Ah, gbogbo wo. Eh, gbogbo àwa ta wà nulẹ̀. tẹ wà nulẹ̀ ẹ kó fún yín ni fún ara mi ni mo yọ ráìsì fúnra mi náà tí mo máa ah. jẹ ẹ kọ gba sálárì. ń gbà. ń gba sálárì ẹ máa ṣe tàárọ̀ ọ̀sán àtàlẹ́ fún gbogbo wa táwa nulẹ̀. nígbà tí nàìjíríà dá ó ti dagun báyìí ó ti dagun fún gbogbo yín náà nù ó ti yé ẹ̀pọ̀ dagun fèmí náà èmi náà máa ń jẹ láàárọ̀ àmọ́ báyìí nísìnyí wà wò wà lèmi náà kí n bá ti jẹ báwo tó dalẹ́ kí n tó jẹ mi sí ráìsì yẹn kalẹ̀ fún mi dáadáa o ọgbọ́dọ̀ dí o tí wúrọ̀ kan bá yọ ọ́nù ọ jẹ kí sànú yà. ẹ ẹ ṣé o ti yá ọ̀gá o ti yá ọ̀gá ọba ló ti yá ọ̀gá kò tí ì ń jẹ́ kí ló dé. tọ́ àti máa ma gbẹ̀mú sí ni yẹn dábìlóhùn dọ̀. Mmm. ìwọ àti ta ni lẹ́nu sáwọn. ẹ̀yin ò ní ìlú díẹ̀ mú kò wọlé. aláṣẹ fún bá wà máa sọ pé sílẹ̀ ìlú kí ni máa ń tẹ̀yìn ọmọdé wọ̀nyí náà ta ló ní o fi fọ́ọ̀kan mu ọ̀rọ̀ tá a sọ́nu lẹ́nìsì tí èpè ṣẹ́jú méjì epo kí mo ní òfin láàánú. ah yes yes epo pupa ni pupa ni sà. ọ̀dà ju gbogbo ẹ̀ lọ bọ́ bá ti ṣe tán tó lò gbìyànjú kò pè mí kí lè rán létí bó ti lò. ẹ ṣe jọ sà. ọ̀tá rere ìfàlà dúpẹ́ fún. ah yes sà kí n tó máa lọ sà báwo ni iṣẹ́ ọ̀rẹ́ mi ti sọ fún mi. Ah, ó tọ́ ni ṣùgbọ́n òun ò ní parọ́ fún ọ kì í délẹ̀ báyìí àmọ́ wọ́n bá délẹ̀ wọ́n pì ọ́ sórí aago rẹ̀ kọ́ wá gbà. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ bágilé lẹ́nà ọ̀kàrẹ̀ ah, bá o ṣe o. oúnjẹ ìgbọ̀n tó o ti ra oúnjẹ báyìí. ó wà òkè náà ó wà òkè bá mi ṣé èmi ni kí n jómi fúnra mi. ẹ má bọ̀ máa gbọ́n tó bá bẹ́ẹ̀ sẹ́ni mo ṣe sọ́ọ́rí èbó tí ó mọ̀ mo ṣe sọ́ọ́rí. olórí burúkú olówó òfò èrè olówó kò sì ẹ̀ palẹ̀ kò sì ẹ̀ wúlò rárá àrígbádùn rẹ̀ oúnjẹ òun sì ẹ̀ palẹ̀ rí mi lórí ibi gbé jẹ́ǹtẹ̀ mi olówó òfò. ṣé àbójẹ ni ìmọ̀ ìsà ọ̀jẹ̀ ìmọ̀ ìsà ẹ̀rọ ò ní máa ń wọ́n bá ti dọ̀wọ́ oúnjẹ náà ni ó ṣèbò fún un máa ń ènìyàn sẹ́ran kó mẹ́rin ṣe láyé náà wọ́n ṣe lọ́rùn òun náà jẹ́ rájà títí àwọn tó bí ọrí jẹ o ní fóònù. mo ní fóònù sá. ṣé bó o ètò lọ́bẹ̀rẹ̀ rẹ̀. mo fẹ́ràn ètò ẹ̀rọ. àá ah, ah, ọlọ́run àá ah, n tó ń fún tálíkà náà ló ń fún lówó ṣé àwa náà ló ètò ìwọ náà ló ètò ṣé bẹ́ẹ̀ ru wa ló ń ṣe ní tábà jẹ kúkọ́ lọ́n jẹ ọ̀dẹ̀ wọ́n jẹ láàgbé kọjá gbogbo tọ́ra náà ò dùn náà jákujáku náà báyìí ló. ẹ ṣe thank you sir. àwọn jẹ́ mi sọ fún ẹ tó bá jẹ oúnjẹ máa gbé lọ nítorí bá ti kó oúnjẹ nítorí ọmọ gbọ̀n yìí báyìí àwọn tó bí yóò tọ́ yín wo ẹni wẹ̀ tó bá jẹ ohun tó bá yàgbẹ́nu lé ìfọ́sẹ̀ kan wàá sáàkẹ́ ni ti ràn jíjẹ ráìsì wọ́n máa jẹ́ díẹ̀ àgbàgbọ́ ti ń bá mi rìn sí owó owó. Ikechukwu mo gbọ́ pé o sọ pé o fẹ́ fi ṣẹlẹ̀. ló ṣe rí nìyẹn o ṣe rí èmi tí mo ti conclude nínú mind mi pé kí mo ṣe wẹ̀ ending of owó oṣù wọn fọwọ́ gbá mi lẹ́nu jàre. mi ò sí ní sórí inú lẹ́yìn mọ́ kó lónìí bẹ́ẹ̀. sórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà èrò èmi àti ẹ̀yìn kankan náà ni. honestly èmi kan ti mo ti pinnu mo fẹ́ fi iṣẹ́ máa yin ilẹ̀. <laughs> ó túmọ̀ sí pé òwe àwọn Yorùbá tí wọ́n pa àwọn Yorùbá sọ pé ọ̀rọ̀ ọlọ́gọ́ báyìí kò sí ní tèmi ló mú jẹ bọ́ọ̀rù òmùgọ̀. ló máa ń rí báyìí ọ̀rọ̀ èmi àti ẹ̀ torí pàjọgbọ́n wàṣẹ báyìí tó wà mọ̀ kan tó ṣẹlẹ̀ ni pé tọ̀dọ̀ mi ò tí ì yá báyìí èmi ò lọ ní ìparí oṣù yìí. èmi èmi èmi ti lọ bẹ́ẹ̀ kí ló. sori máa yẹn mo fẹ́ kọ́ lọ́gbọ́n mo fẹ́ fi àmì kalẹ̀ nínú ilé yẹn tó lọ. àmì. ilé tó dẹnu lẹ̀ ṣé ò gbọ́ rí ni. irú àmì wo ló fẹ́ fi kalẹ̀. sori máa na lówó má jayé ẹni tó lówó tí ò lè nà yìí mo fẹ́ kọ́ ní ọgbọ́n. ló lórí náà lè jẹ́. bámilé bámilé but no problem kò sí kò sí kòtò òpin because at the ending of this one mi kaka lára ara mi mo lò anyway i wish you best of luck for tó bá lọ. amen jésù kristu ní ìrásọ. ìkóró ló ní. absolutely ìyá tí hp make it ìgbẹ́ iná ojú No, I náà abẹ yanjú ẹ. àlóyún má jẹ́ ayé You lè more àwọn tó jẹ yín lọ́nà dà wọ́n ti wọ́n ti kú wọ́n ti wọ́n ti lọ́. báwo máa ṣe wá lùgbà. wùmí bàbá sọ pé wàá fi sínú oúnjẹ ló bá tán. kí nǹkan fi sínú oúnjẹ fún. ọ̀rẹ́ mi sórí ni atákéré ìyọ́dún ni mo ṣe wà lọ́wọ́ ẹ̀yìn. ó dẹ̀ ṣọ́ pé kínní ìmọ̀ ṣiṣẹ́. Ah, ah, ìgbàgbọ́ ẹ ló máa ta ọ̀rẹ́ mi tó bá ti fi sínú oúnjẹ fọ́gẹ̀ lọ́gẹ́ ìbádọ́ lólùfẹ́. lóòótọ́ ah, wo ọ̀rẹ́ mi sórí kíní tó bá fi lè ṣiṣẹ́ máa dúpẹ́ fún ẹ o. àṣù ah, tún padà sẹ́yìn ní báyìí sí but ọ̀rẹ́ mi báwo ló ṣe máa wá ṣe ti pa sí báyìí sí àbí tiẹ̀ ti tán nìyẹn. jọ ń torí ọlọ́run mi láìkẹ́ ó ah, tẹ̀ tún padà sẹ́yìn pa bí báwo kí ló máa kàn mí pẹ̀lú yẹn mọ́ ẹni lè sórí kíní gẹ̀gẹ̀dẹ̀ ni ọ̀rẹ́ mi ìyàwó ọ̀gá. ṣé gan máa rí ẹ. girl. Ah! What? Relax. <laughs> Mo kọ́ darí nìkan tó kọ̀ láti ìlú wọn náà. Ọ̀gá mi bèrè, mi ò mọ̀ pé yóò ga dà tó bẹ́ẹ̀, mo mọ̀ èèyàn láti ìlú wọn. Ẹ wọlé, kí ló fẹ́ kó ṣe fún yín? ọ̀gá ẹ̀rọ dà. kí ni mo bọ̀ sí tó ṣe yìí. ẹ wọ́n wọ́n sọ wípé àti àti ẹ bá kẹlẹ̀ kí ní tiwọn wọn làwọn fẹ́ nìyí. èmi lè béèrè ìrànlọ́wọ́ mo lè ṣe fún un. bẹ́ẹ̀ni àmì ògùn ẹ kí wọ́n á ṣẹlẹ̀. ọ̀gbẹ́ni kó dájọ́. mo rò bẹ́ẹ̀ sí ilé wọ̀ṣà. Yeah! Yeah! Ẹ lọ́wọ́ mi gbàgbé tó bá ṣe é fún ìyá bá tó ń fọ orí ẹ̀ á o ti gbọ́ owó àti wà lọ́wọ́ ẹ̀ la. kò sówó kankan lọ́wọ́ mi. ọ̀yà owó wà dà. owó kankan lọ́wọ́ mi. ee kọ́ni kọ́ni. yẹ́ẹ̀ lọ́sà. Abakali TV na ṣe ìtìyọ́. Ìjẹ́ wọ̀ ni last time. Owó tó wà lọ́wọ́. Kò sówó lọ́wọ́ mi máa fọ́ orí bọ̀bọ̀ ìtì ẹ̀ ah! lọ́wọ́. ẹlẹ́rìí bọ̀bọ̀ yìí rẹ̀ kí ni kèmé ẹ̀fọ́ o ìlú wọn jìnnà tó tọ́ o ẹ̀fọ́. sẹ́yìn ojú ayé yóò rí ibìjẹ́ tẹ́bọ́n náà fọ orí tẹ́ni ìdórí tẹ́fẹ́ fọ ẹ̀fọ́ òun nìyẹn bí ẹ̀ ni òun náà mọ bó ṣe kówó jáde òun ah! ní bí ẹ̀ òun ní bí ẹ̀ ẹ mọ tó ṣẹlẹ̀ mọ ọmọbi tó wà mọ ọmọbi tó wà ọmọbi tó wà ẹ wọ. àwọn ọ̀gá lówó àwọn ọ̀gá lówó àwọn ọ̀gá lówó. ilé kèmé. Ah. owó wà ní mọ́tò sà. Ah, owó wà ní mọ́tò sà. níbo lówó wà. owó wà ní mọ́tò sà. owó wà ní mọ́tò sà. igbó owó wà ní mọ́tò sà. Ah. Ah. Ah. Yes, sir. Go down. Ah. Yes, sir. Ah. Ẹ Ah. ni máa ń parọ́? Ọmọ ìjọba ìjọba ìjọba ìṣe yìí Ah. Ọdún olè. Yé! Yé! Yes, sir. Tẹ́lẹ̀ náà bá mú fún mi mo wà lẹ́kọ̀ọ́ bí mo yìnbọn pa ẹ̀ ní Port Harcourt. ọ̀dà yóò yóò èmi tí mo wá sí ẹ̀kọ́ mo wò kí mo ti ní problem. Ah, ah, ah, chireke mee. Suriyoga. Suriyoga. Suriyo. Ogun ẹyin ò ní ṣe lòmíì. Ṣé kúkú rọra pariwo pàtàkì ní ọgbà tẹ̀síwájú? ṣe wọlé tèmi gẹ́gbọ̀n é ìwé yìí owó ìṣẹ́lẹ̀ mi náà wọ́n bẹ̀rẹ̀. owó oṣù mẹ́fà ní owó oṣù ẹwọ́n ẹ̀jẹ̀ pọ̀ mú wípé yóò gbé. ṣáyé ò fẹ́ bàjẹ́ nínú owó oṣù mẹ́fà síta ni ẹ̀yin náà ẹ̀ máa yọ sàká ẹ̀ máa yọ sàká. sometimes tí yorùbá yọ sàká yẹ kúkú máa padà yọra ẹ̀. ẹ kúkú yọra ẹ lọ lé yorùbá. àmì lórí kò kí èsì. Ganes Ìkòkò òun sọ yẹ kó jẹ́ yìí àdéhùn alẹ́ tẹ̀lé ẹ̀ èmi ò fẹ́ gbogbo orí burúkú yìí o ẹni tí mo bá wá bíbí mo fẹ́ gba owó mi lọlé. hey ọ̀gbẹ́ni driver or wetin dem dey call you say ah okay a ti gbẹ eléyìn wọn ló fún ẹ ní god tó fi ń dúró bá wa sọ wẹwọ tó ń sọ yẹn wà tí kì bá ṣe ọ̀gá tó ní ká fún ẹ ní nǹkan tá a fún yẹn ajé you no go collect anything. lẹ́nu ẹ̀ ìkòkò èmi lẹ́gbẹ́ lẹ́yìn o mẹ́tọ́ wà wájú ẹ̀ ni wo wo mọ̀ mí o yẹ ló máa sa. ẹ kí ló sọ mo mọ̀ ẹ́ àbí kí ló sọ níbo lèmi àti ẹ ti mọra kò ń ṣiṣẹ́ tó gbé fún wa yín náà ló mú wa mọ́ra ni. ooo ká gbé owó wá fún ẹ àbí ok jọ mo fẹ́ bi ẹ kí lè wà kí làwọn àti ẹ jọ sọ fifty fifty a fún wọn ní fifty àwa méjì tá a risk life ara wa lọ a mú fifty so ìyẹn ò tó ẹ. àdéhùn àti ẹ̀kọ́ nìyẹn kí làdéhùn wa àdéhùn àpò máa gbówó wá fún mi èmi máa sáwó fún yín báwo lẹ ṣe máa gbówó fún mi. ọmọ tó gbọ́ ìgbà yìí àwa risk life ara wa lọ ká gbé owó wá fún ẹ kó ṣe wá yọ owó fún wa. bọ̀ èmi ò lọ́rọ̀ bá yín sọ owó yẹn ó gbúdọ̀ complete yín kó pé tó bá pé màá mú èyí tó tọ́ sí yín wá náà nǹkan tẹ́mi fẹ́ nìyẹn gbogbo ọ̀rọ̀ mi ìfẹ́ nìtì lọ́wọ́ yín kówó yẹn kó complete yín o ṣé ń gbọ́ mi báyìí kẹ́ ẹ kó jẹ́ kí n sọ kankan fún un eh. tí o bá respect ara rẹ̀ wá kú. Eh. wá kú. ìkòkò ìwọ sọ fún mi pé màá kú. ẹ wo n tó yẹ yín ni pé ibi tó yẹn máa ń dé kó dé bibẹ̀ màá wá fún yín ní tiyín ni. ok wáyé tó ṣe lọ ṣe fúnra ẹ. mo gbọ́ pé káyọ̀ náà jẹ́ inú kan tí ó wà nílẹ̀ yìí. wáyé tó ṣe lọ ṣe fúnra ẹ. wáyé tó ṣe fúnra ẹ. kò sí pólẹ́mù ọ̀gbẹ́ni kò sí nǹkan tó fẹ́ ṣe fifty fifty tá a jọ sọ yẹn òun náà yẹn tí ò bá dẹ̀ tẹ́ lọ́rùn ṣe lọ́dún bá fẹ́ ṣe. kò tẹ́ mi lọ́rùn o màá gba owó yìí ẹ máa kó wá màá fún yín lówó ni ọ̀gbìn kan tẹ́mi fẹ́ nìyẹn ọ̀gbẹ́ni ìyẹn bọ́ọ̀lù ìṣòro tó wù kó tẹ́gbà tẹ́gbọ́n máa fi ẹsẹ̀ ó máa kú ẹ jẹ́ ká dúró lórí yẹn èmi ni wọ́n sọ fún pé mo máa kú ọ̀gá ẹ̀ lọ́wọ́ bí ó yá òkè àyíjọ fi ṣe yọ àwọn bọ̀bọ̀ yìí o seventy ta gẹ̀rọ ẹ̀ ká fún ká fún ní láti ká àwọn seventy ta fún ọ ní fifty percent àwọn méjì àá pé fifty percent ó lè ní bọ̀bọ̀ yìí kan. Alpha. Nobody, sir. Nobody. Yes. Yes, sir. But, eh, ọ̀gá, Adébíyẹn àbẹ́ anybody ń bẹ̀ sà. Bẹ́ẹ̀ àárí traces kan bọ̀ sà. Bẹ́ẹ̀ ni sà. Okay, sir. Can you come up to my office? Okay, sir. Uh, let's go. Hello, Ganes. How far now? Kí ló ṣẹlẹ̀? Ṣé ti message tí mo send ṣe? Wàá ṣe eré ọmọ ìyá mi, mo jẹ́rìí ẹ̀. Ó ti yẹ àbàbá ìrànlọ́wọ́ ní pẹ́ jáde ẹ̀ dẹ̀ má ṣe fọkọ̀ fún ìjọ tó ń lóhùn. Ẹ má ṣe fọkọ̀ fún mi o ẹjọ́ tó lọ ẹ̀rẹ̀ ṣiṣẹ́ ẹ̀ bó ṣe kí ó wà nọ́mà ẹjọ́ tó lọ ó yà kò sí wèrè ó ti ẹ̀ gánà sọmọ ìyá mi ẹ ó yà á máa mí tì létà ẹ ó yà kò sí wèrè máa pè é létà ọ̀yà náà. Jẹ́mi. Ah! Má jà yá. Kí ló dé? Ah, ah, ó tẹ̀ dẹ́rù bà mí. Calm down. Wọ́n ló lè bí o. Kí ló ṣẹlẹ̀? Farabalẹ̀ náà calm down wọ́n nígbà pé àjùlọ tí n bá rí ẹ inú mi ò ní dùn ó gbọ́ngbọ́n ní dùnú mi mo rí wọn ìyẹn ló jẹ́ kí n máa dààmú lérè ẹ̀ náà. bó ọmọkùnrin ò fẹ́ mú rè o ò fẹ́ mú rè kí ló dé ò dẹ́ ń shift blame on me kí ló ṣẹlẹ̀ nǹkan tí mo ṣe ṣe bí torí èmi àti ẹ náà mo ṣe ń ṣe àbí mi nìkan gbogbo nǹkan tó ń ṣàn bẹ́ẹ̀ ṣé mi nìkan mò ń dájẹ́ ni mo ṣàfọ̀ ẹ lówó oúnjẹ tàbí kí ló ṣẹlẹ̀ gan. ẹ mo mọ̀ pé mo mọ̀ pé bó ṣe ń sàn sí ọ lọ́wọ́ ló ń sàn sí mi náà làkú understand bó ti kọ́ ọ́ lóyún ló ń dùn mí jù ó tún dùn mí ni pé ó mọ̀ òun ní bí pẹ̀lú ọ̀gá mi ṣe ń pín in jẹ àti pé ó mọ̀ ó ti ń fọ́gá mi jẹ jù mí lọ náà nínú ẹ̀kọ́ máa fún jẹ bó jí pé tó kó pọ̀ lọ́dọ̀ tèmi ju tọ̀gá mi lọ. èmi ò fẹ́ wà láwọ̀ bóyá ká wulẹ̀ gbàgbé ẹ̀ka ní ojú ẹ̀ka kí nǹkan kan máa ṣe mi tí wọ́n kó wọn náà ló bí ti ilé ìdájọ́ olóko mi sí. ọjọ́ mm, mm, mm, ká ṣe báyìí ká ṣe báyìí ọ̀rọ̀ tí mo fẹ́ jẹ́ kó máa jó máa pọ̀ lọ́dọ̀ tèmi tọ̀gá mi lọ yẹmi lọ wo Yẹmí wà Yẹmí lọ wọlé wa Yẹmí lọ. wàá gbójú bẹ́ẹ̀ ni wàá gbójú ni. ẹ bọ nira máa fún jẹ jẹ ojú máa pọ̀ sọ́dọ̀ tèmi jù lọ jẹ tiẹ̀ lọ. Yẹmí lọ. Yẹmí bẹ́ẹ̀. jẹ́sà ara rẹ mi sí olùṣègbà yìí níbo ló wà mọ́tòkì ní kíchìn ní ìlú rẹ. ẹ ẹ wo ni kí n lo tọ́lẹ́tì tó wà níta bí kí ló dé tó máa ṣe ìgbà wọ́n ló ní nínú ilé yìí náà ẹ ẹnu ìṣà ọ̀gá mi sáré ṣe ẹ àbò mi sùn. àwọn wà lára tiẹ̀ náà ẹ rí ra. ọkọ̀ ìṣẹ̀lẹ̀ mi wà lọ́wọ́ nínú àṣà yìí ti kí ẹ. ọmọ mi ṣe balabala olùpolóso ah ọ̀gá mi ni. sọ́sà ẹ sà formation àwọn ọmọọba yẹn ti tàn yín lọ́wọ́ sà ah, ok sà mo fẹ́ kúrò nílé báyìí sà. Okay, right now, sir. Okay, my meeting in ń lọ́fíìsì, sir. My guys in the What the matter. Ghanaians, Oh my! mi, operation mi to wà á lẹ̀ o. Báwo ni ṣe lè jẹ́? Alẹ́ yìí ni bàbá yìí máa gbó ẹ̀ wọlé. Alẹ́ gangan ni bàbá yẹn máa gbó yẹn wọlé o lè fẹ́ kẹ́ ṣe kí mo fẹ́ kẹ́ block ẹ̀ mo fẹ́ kẹ́ block ẹ̀ and mi ò fẹ́ kí fọkọ̀ wáyé ẹ má ṣe fún mi o. ọmọ náà ni látọjọ́ táwa ti ń jọ ṣiṣẹ́ ọjọ́ òní fọkọ̀ wáyé. ó lè bẹ̀rẹ̀ látòní náà ni mi ò dẹ̀ fẹ́ kó bẹ̀rẹ̀. ìgbà tí o ti bẹ̀rẹ̀ látọjọ́ yìí kò lè bẹ̀rẹ̀ lẹ́nu kò lè bẹ̀rẹ̀ láíláí. trust you guy trust you ìkòkò. bàbá o. ṣé di ọmọ aláṣẹ jẹun. bàbá ibi gbogbo ló gbọ́ ọmọ alágbára tó bá di sẹ́ẹ̀tì ó di sẹ́ẹ̀tì náà nìyẹn. kò trọ́ọ̀sì ó mọ nǹkan ìwọ máa fún wa ní fòwọ́wọ́ yẹn sórí ìkòkò àtàárọ̀ láti máa tí ìbọ̀wọ́ yẹn títí títí bàbá wa máa ṣiṣẹ́ wa mi ò kí fọ́ọ̀kọ̀ bó wáyé ṣíkú bẹ́ẹ̀ bàbá. Daniel azimu wọ́n kàn máa gbádùn ẹ̀ ni wọ́n máa fún mi inspiration. Ọlọ́run ọsọ fún Ọlọ́run àjọ. tó bá mẹ́sàn án tó wà yẹn bí ti sọ̀rọ̀ ẹni pẹ̀lú àwọn ọlọ́pàá wọ́n máa tú ti fọkàn fẹ́ bọ́ọ̀lì yìí. ọjọ́ gbogbo báyìí ni tó lè ìjọkọ̀ báyìí ni tó lè ọ̀rọ̀ àwọn ilé ìgbésà yẹn. Mwen mwen ki attempt lati. Ba tó bá tó bá mẹ́sọ̀ lásán. Raise up behind. hand. Ẹ̀hẹ́ bóyá drop gun ẹ̀ ilẹ̀. Bóyá move. Move two million naira. Move Two point five. Three million. Kọ́gbà kọ́gbà ọ́fíìsì ẹ̀já ṣe ní five million. five million. ẹ kọ bá lẹ́mú. yìí wọ́n ní sí láìpẹ́ èèyàn tó bá tó bá tọ̀ ní upside down ìkó tó mú máa ṣe yẹn náà òun náà tó bá tọ̀ ní upside down ó mọ òde mọ́ àwọn oyin oyin wá. ó mú oyin àwọn oyin wá tó sọ yìí pé òun ló tó tó gbàgbọ́ lẹ́yìn ó máa ṣe láì láàmì èèyàn olórí gbogbo ni ó ń pa àwọn ẹgbẹ́ ìgbà báwọn ti yí ọ. èmi ló yẹ ẹ wo ẹ wo bí ẹ bí ẹ ó bá sàkàtà bàlá tó lọ kò sí ètò ìyè níbẹ̀ o ẹ jẹ́ kẹ́rin yóò pé o kò sí pé mi ò lè jọ ìgbà òkè tó wù ú ìgbà ìgbà tó wù ú ìyẹn sì tẹ́ máa sọ èmi ni wọ́n ọmọ ibo ó yà wèrè sa èmi ni wọ́n sọ fún pé ọlọ́wọ́ bá yàwọ̀ ni. má dà sí rà má dà sí rà because of me to ma sọ̀rọ̀ kọ́rọ̀ kófíìsì gbogbo ẹ̀ yóò gbé mi nínú ẹgbẹ́ ti gbà tó fi ọ̀rọ̀ àìsàn. èyí sọ pé olówó bá yàwọ̀ rẹ̀ sùn. ó ní báyìí la èmi ah! ó ní báyìí la.

olùsọ tún rántí mi lónìí olùsọ. hello gbadé ẹ pa gbadé bọ̀ fún rẹ̀ ń gọ́ ah, ah. bó lórí kátàkátà bò àbí ẹ̀wà kátàkátà bò ibo lẹwa wà ibo lẹwa gan nílé ọ̀dọ̀ yín náà ni ọ̀dà mo dé tán ń bọ̀ ń bọ̀ ń bọ̀ nísìnyí mo dé tán ń bọ̀ ìyé ṣebí ìgbà tá a la náà ba ebi bẹ́ẹ̀ já sí jẹba. ọ̀nà kan náà ni. ọ̀nà ṣé ọwọ́ abẹ́ gbà náà so nígbà tí wọ́n lè kó báyìí mo wá gbàbẹ̀ já sí ọ̀nà ìkòkò yìí ìbọ̀ báyìí mo já sọ́jà. Ah, ilé èkó náà lè wọ̀ já. ilé èkó náà wọ̀. ọ̀pẹ. this is bí ilé ìṣe ìkó. sí aka. sí aka tíákà boy? tíákà. bàjẹ́ ọ̀pẹ bàjẹ́ ọ̀gá ti pé ti pẹ́. Eh. Ah, rísí. Eh, rísí. rísí. Eh. Ah. ọ̀gá tó lọ wá sí báyìí. sẹ́yìn bàtà wà lè wò ọ̀gá wa wá pèsè fún wa wọ́n sì báyìí. abẹ́ stop. Ah ẹ jẹ́ di mú dáadáa mo ṣe já máa yín lọ́wọ́. bí mo ṣe gbéra nù mo gbéra báyìí mo gbéra ni. ṣíbí ó sọ fún yìí ó sọ pé ó kọ sọmọ ẹni tó pè é tí ìdíbí yẹn. ẹ ọ bàbá náà ń bọ̀ ti pè wọ́n náà ń bọ̀ wọ́n jáde. bàbá lọ́wọ́ irú pẹ̀lú àwọn ọmọ pẹ̀lú. bàbá ṣe rí ni o. kílẹ̀ ni. Ìsì, wọ́n lọ pẹjọ sí náà wá. Wọ́n ò bí ọ̀dà, ọ̀rọ̀ lè bá mi jà.

Ah, ẹdùn wọn mú ẹdùn wọn mú. gbadebo. Eh? gbadebo. Eh! bá a mú fìlà mi. gbadebo. bóòlù ni ah! bóòlù ti ṣe bóòlù ti di kò yé wọn náà. <laughs> gbadebo sọ́kùn tí mo sọ fún oníjọ́ kìíní àná mo pé ọjọ́ tọ́mọdé bá mulẹ̀ mímọ́ mímọ́ ìgbà tí ó dalẹ̀ ṣé kìí ṣe kó o ti jẹ wọ̀. ó jẹ wọ̀ orí mi ò kú sórí bọ̀ bá sọ tẹnu rẹ ọ̀ya wèrèwèrè yóò jájà. Ah, ọmọ ọ̀dọ̀ ìwọ ló ń gbénú òkòkò tó ń dàfà sínú ìmọ́lẹ̀ bóun ló ti jẹ́ rí sábàrà méjì nìwọ ni olóyún. Hmm. E, èmi náà mọ̀ pé mo ti lóyún mi náà mọ̀ ẹ wo bàbá ọ̀gá ah, ọ̀gá náà ń wọ ọ̀gá ti pọ̀ jù ọ̀gá ti láwọn ojú bá ṣe pọ̀ tó nínú ilé ọgbọ́n ò ní fóúnjẹ kankan lẹ́nu ilé tá a máa jẹ lórí ẹlẹ́mí náà ṣe ìdọ́gbọ́n sí i ìmọ̀ pé mo ti lóyún fún bí. Ah! ìwọ ìwọ amúbẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tẹ́gbọ̀n kọ́jà lè rẹ̀yìn kíní burúkú yìí ìwọ ni wọ́n fún òun lóyún tí Gbádébọ̀ fi kan àgbákò lára tiẹ̀. Ah! Gbádébọ̀. ṣé ti bàjẹ́ o. Ah! sọmọ pé mo sọ fún ọmọ náà gbọ́dọ̀ dalẹ̀ ọmọ ọdọ di wọ onígbọ bá yá ara rẹ dé níbi ọkàn jù à bọ ọba sáwọn sáwọn ọmọdé wọ̀nyí wò ní dá lọ́gbọ́n tí wọ́n dá fún ọ wò ní dá fún ọ. bàbá kí wàá lọ́nà àbáyọ. ọ̀nà àbáyọ ṣé wọ́n ti gbàgbé ni. ẹ gbàdébọ̀ ó kú ìbọn rò látòní lọ láti òní lọ ni mo sọ fún ọ ọ gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ abara méjì obìnrin ọ gbọ́dọ̀ gún o ọ bá ọ lájọṣepọ̀ o gbadébọ̀ ọjọ́ tó bá wù obìnrin tó lóyún sínú tí ẹ bá tó a ìní atakóró tó bá ti kú obìnrin tó yún bẹ nínú rẹ̀ tẹ́ ta kú o gbadébọ̀ ṣe ọ sọ ní ọ̀rọ̀ rẹ ti dayọ̀ lówó ti dé ọ̀rọ̀ rẹ ti dayọ̀ ah! ẹ ṣé mo o ẹ tó láyé ẹ ṣé mo ah! Ah! kò sọ́nà àbáyọ kankan fún ọmọ bákan méjì ni nínú kó kúkú òjijì kó kúkú oró ah! àbí kó sì yá wèrè kan jájá. kíkẹ́ ah. ta ló ya wèrè èmi ò lè ya wèrè tẹ bá fẹ́ gbọ́ tí bá gbéra èkó yá dùn dùn sim gbéra sim gbéra. àbí kí bẹ́ẹ̀ yí ṣí gẹ̀ẹ́tì. Ah!